بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأنتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أقواني فلما باتو سواني مسلمي أترى لكم كراءة جيري فنبي صلى الله عليه وسلم ẹni tọrọ bá rántí bá máa jẹ́ kẹ́ fún gbogbo wa ọlọ́run bá ní sàlékún kí ànàbí o bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráàlú àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú ẹni tọ́ kẹ́ pẹ̀lú ànàbí sallallahu alayhi wa sallam ọlájà kan oṣù rẹ̀ ìntánà kọ̀kan wá fi ilẹ̀ ta fi wá gbọ́rọ̀ lọ́wọ́ bá mọ́sá àbánigbọ́jú bá ṣe ń fẹ́ lọ ẹ mẹ́jọ tún wá jẹ́rìí lé a lórí jẹ́ ọ jẹ́rìí fún wa ni níjọ́ gbùdàlẹ̀ kíámà wọlá àjẹkùn oṣù rẹ̀ síjọ́ rẹ̀ wá mọ́sá àgbà ní ìbàdà ní ìjẹjọ́ àlámọ̀rí dáadáa kan ni ọba wa tó sì jẹ́ wípé ó alọ́sọ̀tàlá kádàrá kí àlámọ̀rí yẹn kọ́ gọ́ wà díẹ̀ nípa wípé à ń wò pé ọ yà wa ẹni tí ẹ ká tún mọ́mù lọ́wọ́ àtúnmù lọ́wọ́ ká ti ẹ̀ fi ṣe tìyàtù kí ni tìyàtù náà ká fi ṣe àyíbá barakallahu fi pé ká mú ṣéwù àgbà ustadu abdulrasaki àtúnmọ̀ náà lọ́wọ́ ibẹ̀ sì jìnnà díẹ̀ gbogbo tó ń kálukú fílẹ̀ tó fi wájọ́ náà ọlọ́run ìjọ bàjẹ́ láíláí alìkíyàmà wa náà kò ní bàjẹ́ bí idhnillahi al Ibrahim alkọ́rí wọ́n bá ní sọ̀rọ̀ díẹ̀ eléyìí jẹ́ nǹkan tí pé àrùtì ọlọ́mọ́sá ṣe àforíjì fún gbogbo wa inshallah rahman a ti sọ̀rọ̀ díẹ̀ nípa àsìkò wíwọlé ìrun àsùbá a sọ nípa náfílà tá ń pè ní duha a sọ nípa náfílà wítìr a sì sọ nípa búra sí lè ṣe àtọ̀ láàrin kìyàmù lẹ́yìnlì Ati wítìr se wítìr nani se ṣé kìyàmù lẹ́yìn náà ni bóni ti jọra wọn nínú èdè Lárúbáwá bákan náà a sọ̀rọ̀ nípa sọ̀látù duha kí ló fà tán kan fi ń pè bídíà ǹjẹ́ ẹ̀rí bídíà rẹ̀ ìjọrọ̀ ǹjẹ́ ńlọ́wọlé jù ọ̀rọ̀ mìíràn àwọn àfáà ní lórí rẹ̀ a ka ọ̀rọ̀ mẹ́fà ni a sì ka mẹ́fẹ̀ẹ̀fà náà a sì jòyí wáyé pé ẹnìkan ò ní ní máìlù lọ síbi kọ́mọ àbàdàá sọ̀látù duha àfikọ́jẹ́ pẹ̀ntẹ́ pé bídíà òpinlẹ̀ jìnnà sílẹ̀ náà tẹ́lẹ̀ bákanáà asàdéhùn bí ìdín láì tààlà wípé a fẹ́ bẹ̀rẹ̀ nípa wọ́ktù sọláti zuhur àsìkò tí ìrun zuhuru tí kíni tó ń wọlé ṣùgbọ́n sáájú ìbéèrè ọwà wá pé hadith abdullahi abbas radiyallahu ta'ala anhuma wa ardahuma fi imamati jibril rasulillahi sallallahu alaihi wasallam nígbàtí jibril wá kírun fún sallam ó bẹ̀rẹ̀ fún ànàbí pẹ̀lú òrùn àsùn pẹ̀lú òrùn àìlà ìkìtìláàfù ń bẹ lọ́dọ̀ àwọn àfà wọ́n fi ma hara wọn wípé tá bá ti ẹ̀fẹ́ máa tó ìran ṣe zuhuru láti máa tó ni àbí àti subuh apá kan ní subuh ìláàfi máa tó apá ní zuhuru ni àwọn tí ní zuhuru ni wọ́n wòye sí hadithu abúlábìnà abbas tó ní àwọn sàsán sọ wípé amani jibril indal bayti marrotain jibril wá kírun fún mi lẹ́gbẹ̀ẹ́ kàbáyì lẹ́ẹ̀mejì fasọ́lá zuhurọ̀ fìlúlá mínhùmá ṣùgbọ́n gbàtọ̀ kọ́kọ́ wá kí fún mi zuhurù kọ́kọ́ wá kí fún mi apákan àfáà ní fún díẹ̀ yìí tábà fẹ́ máa sọ̀rọ̀ nípa àsìkò oorun zúrù lọ́yẹ ká ti gbé ṣùgbọ́n tá a bá wo ibi tá a ti gbé fájírù láti gbé kí ló fàtà gbé láti fájírù ọ̀rọ̀ kejì àwọn àfáà ní anábí sallallahu alaihi wasallam tó bá jẹ́ wípé zúhùrù ni jìbìrì kọ́kọ́ wá kí fún tá bó ti ẹ̀jẹ̀ pé nùrùwáyà náà ó pè ní as-salatul ó pè ní kíni o mí pé ìrún tó kọ́ wá kí sàṣàṣàrà mi kí ló wá fà á tí wọ́n fi gbé àdúrú àmọ́nà báyìí fún sàṣàṣàrà tó wá jẹ́ yí pé zúrù ni jìbìrì tó wá ló tó wá kì fún ìbéèrè ọwà yìí lórí eléyìn ìdáhùn sí lọ́dọ̀ àwọn àfáà ni wípé anábì sallallahu alaihi wasallam ìdè tí ó dé padà láti sánmà yìí ó dé padà ní ìdajì tọ́pọ̀lọpọ̀ ọmọ bí ọ lọ ó sì ní di àsìkò díẹ̀ tí ó sàlàyé fún wọn bó ṣe sàlàyé náà tó ara hàn tó pè ló ń rọ kọ́dà kan ti gbà sílámù tí wọn tó padà ń jọ́nà bí a àṣírí yàn báyìí láǹtẹ̀lé tí fìtì náà fẹ́ dé lórí àlàmọ́rí àyàfà tẹ́rẹ sọ̀tọ̀rọ̀ tó mú dúó bákan náà ìrìn àjò yìí àti tójú àndí kan bẹ̀ salawatullahi wa salamu alayhi lára wípé Allah subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ ànàbí ńlọ́fà tó fi jẹ́ pé Jibrilu dhurlu tó wá pé kànàbí ò lè máa sinmi nígbàtí dhurlu ń sì tó tí Jibrilu dé wọ́n kéde pé as-salata jami'ah ọyẹ máa bọ̀ o Jibrilu wá ń kírun ànàbí ń kírun pẹ̀lú òrùn Jibrilu àwọn jama náà ń kírun pẹ̀lú ànàbí sallallahu alayhi ìbéèrè ọ̀wà wá pé ṣé máàmù di méjì ni abẹ́ ọ̀kan náà sì ni máàmù ǹjẹ́ àwọn jàmá rí jìbìrìlù wọn ò rí ànàbí ń wo jìbìrìlù kọ́ sí irun rẹ̀ ń wá ń wí ń tí jìbìrìlù bá ti wá wí ta ni máàmù àwọn èèyàn jẹ́ o ànàbí sọ̀rọ̀ sálàm ta ni máàmù tí ànàbí ń wo kọ́ sí ń tiẹ̀ jìbìrìlù aleyhisalatu eh, wasalam ṣùgbọ́n táìmù tí ó dé tọwákí zuru faransa wasalam hina zalati shams táìmù tí ó rọ̀ yí àtàrí táìmù tí ó rọ̀ sí kí ni ó tọ́ yí àtàrí in táwà fẹ́ mànú tí wọ́n bá ní zalati shams aw zagati shams aw dalakati shams aw mahabati shams ìgbàkígbà tóòrùn bá ti yẹ̀ kúò ní wasatu sama àárín gbùngbùn sama nígbò wa ni máa jẹ́ kò ní ìgbà kan báyìí tá a lè lẹ̀mọ́ wípé tó bá ti da aago méjìlá ńlòrùn máa yẹ àtàrí tó bá ti da aago kan ńlòrùn máa yẹ àtàrí lá gẹ́gẹ́ bó sì jẹ́ pé wẹ́dà náà yàtọ̀ a ní àsìkò òjò alásìkò kí ni o ẹ̀ẹ̀rùn alásìkò Oye. Ahí. táìmù tí jibril wá kí fúsà sàrámì yìí fi kún pé wà ká nà vim wà ṣìrọ́kà nàálẹ́yìnì àwọn ṣìrọ́kà nàálù táìmù yìí ìgbà tó rùn yí àtàrí ní déédé àlékún ṣìrọ́kù náàlì kí ni lárúbá ń pè ní ṣìrọ́kù náàlì o náà ni sairu ha kí n túnmọ̀ sairu tí jámù rẹ̀ máa wá ní suyúrù gbogbo bàtà tó bá jẹ́ pé ó ní okùn níbi gìgísẹ̀ déédé okùn tí ń rán mọ́ níbi gìgísẹ̀ oníjẹ́ ṣìrọ́kù náàlì déédé bó láti lè ṣe gìgísẹ̀ náà ahán sanda yawwa tí a bára na so ó tó báyìí kò tó báyìí ó tó báyìí ilé ìgbọ̀n òsínú ṣìrọ́kù náàlì ọ̀wọ́ èwo ni wọ́n jẹ́ o déédéé kí ni o déédéé bíi torí tí a bá wọ̀ tán ń bo ni ó dùn níbi kírókọ rẹ̀ dédé kí ni o dédé gìgísẹ́ gbogbo ń tá ń sọ yìí agbàpá ń sọ lódìdí kìtì ìkíyà àbútí kíyà ni lára fún sọ wípé ṣirọ́kù náà lè sẹ́yìrù ha wàhúwà máa kú dà minal jild tudishraku na'li jilduha ala dhari alqadam awọ bàtà ní ibi tó mú ẹ̀yìn gìgísẹ̀ o ni ṣìrọ́kù kí ni o ṣìrọ́kù náàlì tóòrùn bá ti dé láàárọ̀ tóòrùn bá ti yọ níbo ni ó ti yọ o mẹ́ṣíríkù níbùyọ oòrùn tóòrùn bá yọ níbùyọ rẹ̀ gbogbo ń tá a bá ìdá àtẹ́yìnà bìṣẹ́yìn ṣàkísìn àìbìṣẹ́yìn mọ̀rọ̀tẹ́fìín ṣàkís gbogbo ń tá a ti mú wá jẹ́ nǹkan tó gùn tó ga ilé la tó ga ní o tó bá rọrùn bẹ́ẹ̀ igi la gbé kalẹ̀ ní o but káti ẹ̀ múgi tá a bá fi egún ilẹ̀ tọ́jẹ́ ilẹ̀ tọ́jẹ́ wípé ọlẹ́vù báyìí láàárọ̀ tó rùn bá ti yọ òjì tí ó bà bóòdè lára ń ta fi ilẹ̀ níbi tó rùn tí wọ̀ lòjì wọn wà na'am àwa fìkírí ìlélẹ̀ báyìí lẹ́gbà tó òrùn yọ láàárọ̀ òrùn yọ níbi yọ rẹ̀ ògì rẹ̀ ibi tí ó wà rẹ̀ ṣe wá rò ògì nígbà tó òrùn bá ṣẹ̀ṣẹ̀ yíyọ yóò gùn wakullamartafati shams wazdadat filirtifa' yankusu hada dhil bóòrùn bá se wá lóòkè sí bẹ́ẹ̀ ni òjì ọmọ dínkù òjì ọmọ síkí ni o ìntà ń sọ ìntà àjọlọ sí fúnra wa ni o ṣá Allah ògì ọmọ síkí ni o yọ ọmọ dínkù tí èèyàn bá ti wá fi nǹkan gúnlẹ̀ báyìí ti ń sọ ọ̀dàgùn mẹ́sàn mẹ́sàn àbọ̀ mẹ́wàá mẹ́wàá àbọ̀ mọ́kànlá mọ́kànlá àbọ̀ méjìlá méjìlá àbọ̀ tí èyàn sáré pé òjì yọ́yẹ̀ níbi tó rùn ti ń wọ̀ náà ló sí wà ó tún wá ń dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá tó táìmù kan yóò dúró kò ní dínkù mọ́ táìmù tó tí ò dínkù mọ́ nítorí pé àṣàmsù abadan láti tawakọf oòrùn ò ìṣẹ́jú kan báyìí kò bí díẹ̀ díẹ̀ nílùú bí ẹ ti fi nǹkan gúnlẹ̀ ń oòrùn súnmọ́ àárín sámà ti yínú nígbà bọ́ wádọ̀ àárín tàn yá ẹ wà rí pé òjì ò dínkùmọ̀ táìmù tí òjì ò fi dínkùmọ̀ tá ń sọ sí tí ó wà di wípé òjì wọn wà padà yóò wà bọ́ sí ibo apá àbí tóòrùn tí ma ń se kí ni o tó tún ti ma yọ zala ti ṣamsu nìyẹn oòrùn ti yẹ òǹdòdó sánmà tẹ́mù tóòrùn bá wá yẹ kú òǹdòdó sánmà yìí tó fi wá di wípé ń tá a fi lélẹ̀ yìí òjì rẹ̀ ti padà síbi tí òòrùn ti ń yọ dípò ibi títí ń wọ̀tọ̀ wá tẹ́lẹ̀ nínú èdè Lárúbáwá wọ́n máa ń pè ń zílù ṣùgbọ́n ntọwọ pọ̀ jù ní pé wọ́n wà change ọkọ̀ òjì ń tàìmù vilu yóò wà di fẹ́ ihù yóò di kíni o yóò di fẹ́ u fẹ́ sì ni fẹ́ u náà ó ní ó sì bá túmọ̀ rẹ̀ náà mú tí wọ́n bá ní fa àṣẹ ìdàrọ́jà tí nǹkan bá padà naam tí nǹkan bá padà wọ́n ní fa à sọ mi pé oòrùn ti ń bẹ ní ibi tó oòrùn ti ń ṣe kí ni o ti ti ń wọ̀. tọ́jọ́ tó bẹ̀ ní ojú wa ojú ń padà síbò níbi ti yọ látìgbà tó ti wá lẹ̀ tó ti padà síbi ti yọ tí ó ma wá látìgbà ẹwà rí pé òjì ó ma wá gùn sí tis that òjì ó ma gùn sí yóò ma gùn sí yóò ma gùn sí títí títí tọba fi wáyé di wípé ntẹ́ fi lélẹ̀ ẹ̀rí déédéé rú òjì rẹ̀ yàtọ̀ sí òjì tí a ṣàlàyé láàrin ìgbà tó òrùn dúró sígbàtọ̀ yàtàrí tó ọra yẹ díẹ̀ yìí oníṣìrọ́kù náàlì déédéé rú nǹkan báyìí tá a bá ti rí déédéé rú eléyìí tán lápẹẹrẹ àti rí déédéé nǹkan báyìí tọba lé ń bẹ tọba yẹ di òun di déédéé nǹkan tá a fi lélẹ̀ báwọn àti déédéé tó fi yẹ látàrí àsìkò zoro ọ̀tànù àsìkò asiri yóò wọlé ìdán àwọn afáwọn akọrọ̀rọ̀ bá wá sí mánà wípé zawalu òrùn yàtàrí òrùn yàtàrí tá a bá fẹ́ gẹ́ẹ̀tì ẹ̀ dáadáa tí kò ní fún wa ní wàhálà sí kálọ̀rì ma táìmù tó òrùn yọ tátùmọ̀ gbà táìmù tó òrùn yọ kásì tún lọ mọ̀gbà tí òrùn wọ̀ kálọ̀mọ̀ táìmù tó òrùn yọ àwa táìmù kan òrùn yọ láago mẹ́fà lapere ìwọ̀n wọ̀ náà mẹfa mẹ́fà lápẹẹrẹ tàbí gẹ́ẹ̀tì ìgbà tó rùn yọ tàà sì gẹ́ẹ̀tì ìgbà tí ń wọ̀ wọ́n ká méjì nísù méjèèjì shams ajẹ́pẹ́ tó bá rí bà ní 6 to 6 ajẹ́pẹ́ aago méjìlá ní irú táìmù yìí sọpá aago méjìlá ní irú tí ń wọ̀ láago kí ni o láago méje táìmù onílẹ̀ jẹ̀sẹ̀ àwọn alùbáhùn aago kan tóun bá yọ láago mẹ́fà àbọ̀ tí ń wọ̀ láago mẹ́fà àbọ̀ lápẹ̀rẹ̀ táìmù wo ni ó jẹ́ zawalu báhùn ẹwà díà wò nírú táìmù táwà yìí òòrùn yọ ní táìmù ní aago mélòó ẹ́ ah sẹ́wọ̀n bó six kí ni o six thirty five akásàpè ní six thirty six thirty hmm, six twenty six thirty sẹ́ẹ̀wọ̀n ó ní ẹ́ six kílẹ̀ yìí rí nílẹ̀ yìí rí táìmù wo ni òrùn wọ́n nísìn 650 656 655 kápẹ́ 655 lápẹ̀rẹ̀ a sì ní yọ ní 6 kí ni o 635 kí ni àárín méjèèjì ẹnìkan sáré bá wá sí ẹ̀dá kan no kọ́tà tí kò ní o gbogbo ẹ́mbásì lọ wògbà tí oòrùn yẹ ní ìsìn ọ ń lọ bọ́ sí bí 1240 bí 1243 2 5 ẹ wá wo ń ta sọ̀kalẹ̀ pẹ̀lú mímọ̀ ìgbà tí oòrùn ṣe kí ni o òrùn yọ àtìgbà tí òrùn wọ̀ mídù rẹ̀ olùrùn máa yàtàrí tó bá ti wá yí àtàrí òun ni àsìkò rúrù olówọlé ṣìrọ́kù náàlì tàwa ń wí naam táìmù tó bá di wípé òòjí bá di déédéé ìntà àfilélẹ̀ pẹ̀lú fẹ́yù zawal èwo là ń pè ní fẹ́yù na'am òjì tí òòrùn fi yẹ àtàrí kí sì ní dédé rẹ̀ sáà lè mọ̀ pẹ̀lú aago ẹ́ naam barakallahu fikum àwọn afáàtúnbọ̀ bẹ̀ wípé téèyàn bá ń fi nǹkan kan kalẹ̀ òun náà ọ̀dà ó sì tún lè máa dàrú gbá mi ṣùgbọ́n èèyàn kọ̀ọ̀kan kí ni déédéé gígé èèyàn kọ̀ọ̀kan gan àwọn àfáà ní èèyàn kọ̀ọ̀kan jẹ́ sábàtú àkùdámi seven feet bí kíni o bí kọ́dámì nọ́fsì yìí pẹ̀lú ẹsẹ̀ tara ẹ̀ ní kí sí tẹni ẹlẹ́ni o náà ẹsẹ̀ rẹ̀ ní ìní ọ̀wọ̀n lọ́nà mélòó lọ́nà méje ara àti a mú six and a àwọn àfà ṣùgbọ́n àti a mú méje ìní àpọ̀jù rọ́ọ̀lì bá ń àìtì èèyàn ẹsẹ̀ ara rẹ̀ lọ́nà mélòó ẹsẹ̀ kìí ṣẹṣẹ ẹlòmíì o ìdán ṣìrọ́kù náàlì tá a wá ń sọ lẹ́ẹ̀kan yìí so ní sólòsùnwọ̀n táàmì bá ń bá ní sọ̀rọ̀ nínú àdíjì tó wá ní ṣìrọ́kù náàlì náà <laughs> torí ẹ̀sìn òsìkí ni o ẹ̀sìn ọ̀pápọ̀ làwọn àfáà ní tóòrùn bá ti ẹ di wípé ẹ bá lè fi nǹkan lélẹ̀ tẹ́ẹ̀ tí òjì ń dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́ẹ̀ fi rí òjì kankan mọ́ lára nǹkan yìí tí ó sì tí ìṣẹ̀rí padà sí ọ̀nà ibi tí ó ti ń yọ oòrùn sì wà látàrí sánmọ̀nà at time tẹ́ ẹ bá ti ń rí òjì padà lórí tẹ́ẹ̀ fi lélẹ̀ yìí ní ọ̀nà àbò ogun ni o ó kúrú ni o òru ti yàtàrí yìí ló clear kò clear ṣìrọ́kù nalis àti makọ́dùrù rẹ̀ oníkọ́dùrù só ní òdíwọ̀n báhùn tẹ́ìmù tí à ń bá bọ̀ yìí tóòrùn bá wá ń gùn sí báyìí tí ń gùn sí báyìí tí ò jí nǹkan kọ̀ọ̀kan ṣe déédéé rẹ̀ máa kí ni o ṣọ́kù náàlì ìwá ń gùn sí ń gùn sí tọ́bẹ̀ èdè wípé nǹkan ìbá ti ṣe déédéé òjì nǹkan padà lẹ́ẹ̀mejì àti ṣìrọ́kù náàlì tá a sọ lẹ́ẹ̀kan tọ́jẹ́ fẹ́yù zawal àti kó sí àsìkò àásírì àsìkò àásírì wá bẹ̀rẹ̀ láti gbàun ata tesfarro ashams istirori shams tó fi di pé òòrùn ọ̀pọ̀n fẹ́sífẹ́sí tí ó fi lọ rí wọ́ حتى تقرب الشمس هذا قول جمهور اهل العلم ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ mímá ọ̀rọ̀ tí wọ́n sọnù ṣùgbọ́n Abu Hanifa rahimahullah àwọn ní àsìkò zuhur ó bẹ̀rẹ̀ nígbà tó rùn bá ti yí àtàrí yóò máa wá gùn lọ gùn lọ gùn lọ gùn lọ gùn lọ gùn lọ tó fi di wípé gbogbo ń tá a bá fi ilẹ̀ lóòjì yóò dọ̀bú ẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn fáìwù kíni o fẹ́wù zawal kí lẹ̀rí wọn wọ́n lẹ̀rí àwọn ó ní hadithun bukhari gbawa wa ghayruhu abu dawud at-tayalisi na gbawa wípé anabi sallallahu alaihi wasallama ni àwọn yehud alọ́sọ̀sọ̀pọ̀ ń fún wọn ní tí a tàwùrọ̀ ọwọ́ agbésẹ̀ fún wọn ẹlọ́rọ̀ ìmọ̀ ṣiṣẹ́ tí mo gbé fún yín láti gbà tó òrùn bá ti yọ tí è dìgbà tí òrùn ó yẹ àtàrí ń sì fún yín ní kìrọ́tù kìrọ́tù kọ̀ọ̀kan kìrọ́tù kọ̀ọ̀kan wọn lọ ṣiṣẹ́ wọn ajazu ajazu bọ́lọ̀ ń ṣe ní wọ́n ṣe wọ́n ṣe ọya òtúgbèlé àwọn nàṣọ́rọ́ lọ ẹ̀yìn náà lọ síṣẹ́ tó fìdí wípé látìgbà tóòrùn ti yàtàrí ìdígbò àwọn àgbà ajazu ń wùrí sẹ́ìsí ọlọ́nsàdínkú fún ní kìrọ́tù kìrọ́tù kọ̀ọ̀kan láti ìdajì tó ti gbé fẹ́ ilé àwọn ilé wọn ò rí ṣe láti ìgbà tó rùn kátàrí wà àsìkò asiri àwọn ilé náà ò rí ṣe láti ìgbà tí asiri ti wá wọlé tó èdí e pé òòrùn ó fi wọ̀ ọlọ́run ni mo gbé fún ẹ̀yin mùsùlùmí àwa ń ṣe à ń ẹ̀sán wa ó wá fún wa ní kìrọ́tù méjìméjì àwọn yẹ̀wúdí bá ń bínú àti ọ̀nà sọ́rọ̀ wọ́n nílò ọlọ́run ọba wa o iṣẹ́ tó ní àṣẹ igan táìmù tó fi ní àṣẹ gùn wàdúrú táìmù tí ó fi ní àṣẹ kìíní àwọn owó àfàní kìrọ́tù kọ̀ọ̀kan kìrọ́tù kọ̀ọ̀kan àwọn eléyìí tí wọ́n dé lẹ́yìn lẹ́yìn táìmù tó fi ní wọ́n òṣìṣẹ́ ìkéré ó sì fún wọn ní kìrọ́tù méjì méjì alásọ̀tara wa ni bó ṣe wù mí nù ọlá mi ẹni tó bá wù mí àmọ́ máa fún bí mo ṣe pinnu Abu Hanifa wa ni tó bá jẹ́ wípé àsìkò asiri àsìkò zuhur kọ̀bà ní jẹ́ wípé ìgbà tí ó parí sí ni ìgbà tí òjì nǹkan kọ̀ọ̀kan tí bá ń di kí ni o tí bá ń di méjì rẹ̀ naam naam tó ẹ pé ìgbà náà kọ̀ ní ọba parí sí ni a jẹ́ wípé zúrù ò ní lọ́pọ̀ lẹ́ẹ̀mejì ìlọ́pọ̀ ẹ̀ lẹ́ẹ̀mejì iná lọ́fà ájírù wátángbà lẹ́ẹ̀mejì ṣùgbọ́n òwe ní wọ́n fi pa àbúwé kọ́ naam hadithu imamatu jibril fansa salam nígbà wá kí zuru fún lónìí táìmù ló wá kí asiri fún níjọ́ àkọ́kọ́ naam naam nígbàwó naam lọ́wọ́ akí alákọ̀ọ́kọ́ hina zard shams wakana fẹ́yà mithla shirok lọ́wọ́ akí alákọ̀ọ́kọ́ bóòrùn ṣe yàtàrí bram ọlọ nígbàtí ọ wà kí asiri fún nígbòlọ́wà kí fún ìgbàtí naam ọlọ nígbà òdìjọ́ kejì tẹ́mù lọ́wọ́ kí zúrù fún ìgbà tí yóò jí ṣe déédé tọ́wọ́ kí zúrù fún ìgbà tó dìgbàwó tí yóò jí ṣe déédé tó ṣe dé nǹkan tá a gbélẹ̀ tẹ́mù lọ́wọ́ kí ásírì fún ṣe ni ásírì بارك الله فيكم asiri ẹlẹ́ẹ̀kejì táìmù lọ́wọ́ kí fún ìgbà tó di wípé òòrùn kú díẹ̀ tí ó tẹ́kí ni o tí ó wọ̀ o lọ́wọ́ kí fún tó ẹ́ pé gbà lọ́wọ́ kí fún nígbò asiri àkọ́kọ́ nigbati òjì ṣe déédéé nílọ̀pọ̀ méjì lọ́wọ́ akí fún mọ̀mọ̀ zúúrú àkọ́kọ́ táìmù lọ́wọ́ akí fún nígbà tó rùn yí àtàrí ẹlẹ́ẹ̀kejì nígbò lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ń sire asìrìtọ̀ wákí fún alákọ̀ọ́kọ́ ń lọ́wọ́ fún sọ́rọ̀ mithla nígbà tí òjì ṣe déédé nǹkan tí a fi ilẹ̀ lẹ́yìn ìntọ́ yàtàrí hun nígbà tí ó dé padà njọ́ kejì táìmù lọ́wá ìgbà tó wá kí àṣírí ìtànà ìlọ́wá kí zúrù tó ní fún táìmù tí ó kí àṣírí ẹlẹ́ẹ̀kejì fún ọjọ́gbàwó ìgbà tó rùn fẹ́wọ̀ tó kù díẹ̀ sígbà tó kí mọ́gíríbì ti alákọ̀ọ́kọ́ fún ìdán tá a bọ́ wá nígbà tó rùn bá ti yàtẹ̀ rí lúrù wọlé ìgbà tó bá ti di déédéé ìntàfílẹ̀ tọ́ra yẹ̀ díẹ̀ asìrì wọlé àwọn àbú ànífà wá ní lúrù èparíbà lọ́dọ̀ tàwọn ó dìgbà tí àsìkò lúrù sí lọ ń tí èdè pé òjì nǹkan ó ṣe déédéé lọ́nà méjì nígbà zuru tó wọlé lásìrì tó wọlé wọ́n ni torí pé tí ọba dọ́bù rẹ̀ báhùn àdífì yìí ò ní nítumọ̀ wípé àwọn tí ń ṣiṣẹ́ lọ́wọ́ àárọ̀ tá a bá kọ̀ dárọ̀ tẹ́mù tí wọ́n fi ṣiṣẹ́ náà tí wọ́n fi lẹ́tọ̀ sí kírọ́tù kan a jẹ́ wípé ń táwà fi lẹ́tọ̀ sí kírọ́tù méjì hun yóò jẹ́ kọjẹ́ pé àsìkò zuru yóò yà lọ rèé parí sígbà tí ògì nǹkan bá di méjì rẹ̀ ṣùgbọ́n àdífì tí wọ́n fi pòwe sí ọ̀wọ́ yàtọ̀ sí ìtànà bí fi ń sàlàyé ẹ̀sìn naam ṣe bí òwe wọn fẹ́ fi sún wa wọ́n máa nà ní kí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yóò clear naam kò clear ó clear ìdán tá a bá wá wò tí ògì nǹkan dìde dìrọ̀ náà méjì ní ìsìn ní táìmù táìmù ló lọ yìí ṣe é mọ̀ fẹ́ tó bí five thirty bẹ́ẹ̀ dàbẹ́ kọ̀ ntí Abu Hanifa ń sọnù pé látìgbà tó rù ti yàtà láti bí twelve forty five lúrù sí lọ tí five thirty wà naam àwọn alásìrò parí ńgbà tó rùn bá sátò wọ́n náà ni ṣùgbọ́n ńgbà tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí wọn ó nu anabi sallallahu alaihi wasallam ó wá ní inna lissolati awwalan wa akhira min hadithi abi hurairah gbogbo orun kọ̀ọ̀kan ló ní bẹ̀rẹ̀ ló sì nígbà tó parí gbogbo orun kọ̀ọ̀kan ló ní kíni o ló ní bẹ̀rẹ̀ ó sì nígbàtí ó parí nínú àdífin ànábì wa ni wa inna awwala salati dhuhuri hina tazulu shams hatta yahdura waqtul asr ìrun zuhuru bẹ̀rẹ̀ láti ìgbà tí òrùn bá ti yàtàrí tí è di ìgbà tí àsìkò asiri wọlé sí ẹ̀mà pàmà bàtà àsìkò asiri wọlé nínú àdífin báwọn ṣùgbọ́n ẹ̀kọ́ kan bẹ̀ ẹ̀kọ́ tá a kọ́ ni wípé ìran kọ̀ọ̀kan nígbà tó bẹ̀rẹ̀ ó sì bá tó kí ni o tó parí nítorí pé a rí inú àwọn àfa tí wọ́n sọ wípé àsìkò zúrù gan tóòrùn ọ̀bà tí wọ̀ zúrù sí bẹ́ńta wọ́n ní kílẹ̀ rí wọ́n náà lẹ́rìí wọ́n lọ́nà sọ pé akimi sọ̀láta lídùlúkì ṣamsi dùlúkù onímẹ́ìlú máa kírun fẹ́mi ọlọ́ba sọ̀tàálá wọ́n nírun zúrù sínú ó kásìrì náà nù o zúrù sí bẹ́nu rẹ̀ àbí zúrù sínú rẹ̀ àbí ńgbà tó rùn bá tó yàtàrí ká tó má kí wọ́n ní bẹ́ẹ̀ ni mẹ́ìlù shams àwọn sì sàmà zawaluha táìmù tó rùn bá ti yàtàrí dùlùkù shamsi ìgbà tí ó tó tí dùlùkù ó tó lọ òun náà ni gùrúbù ó ń gbé tábà tí ì gùrúbù o tábà tí ì rí kórùn ọ̀wọ́ tí dùlùkù ń bẹ́ńta tó sì jẹ́ wípé ara àsìkò dùlúkù náà lọ́n ka zuru mafan sàlám a jẹ́ wípé ńgbà tí dùlúkù bá sì ń bẹ́ńta tó rò tí wọ̀ náà àsìkò zuru etí lọ wàhádàl kalam ba'id pẹ̀lú àdíìtì tánà sọ wípé irun kọ̀ọ̀kan ní ìbẹ̀rẹ̀ ó sì nígbà tó pin sí ìgbà tó wá bẹ̀rẹ̀ tó pin sí ó wá sàlàyé ẹnu hadithi ta ni o nínú hadithu abdullahi abbas níbi imama jibrili bi rasulillahi sallallahu alaihi wasallam ìdán àtùwà padà tá a bá wo ìgbà tó rùn yàtàrí nísìn bọ́yá bí kọ́tà tó wà ní díẹ̀ díẹ̀ díẹ̀ tí ń sún a rí wípé òjì ń taba fi ilẹ̀ nígbàtí ọbẹ̀ máa lóko 4 past 4 yóò ṣe déédé nǹkan yẹn máa fẹ́ ìzàwàl tá a sàlàyé tá a bá wá wo táìmù yìí ẹ wo àti kọ́tà tó wàn lọ sóko bíi fọ́ wákàtí mélòó náà ẹ́ wákàtí mẹ́ta mọ̀ ju mẹ́ta lọ ju mẹ́ta lọ ẹ́ ẹ́ three hours fifty minutes three hours fifty minutes láti ìbẹ̀rẹ̀ ìgbà tá ń sọ pé quarter to one lápẹ̀rẹ̀ àtìgbà ni zúrù ti bẹ̀rẹ̀ ó sì parí sí ó parí sí kí o ìgbà tí ó nǹkan tó a sì rí àti kílò pẹ̀lú tá a sọnù tá a bá ti wá rí táìmù tó gùn tó báyìí gbogbo ìgbà kí ìgbà téèyàn bá wá kí zuhur láàrin àsìkò yìí zuhur náà lòkì masala wa zuhur kéèyàn ò tètè kírun ala waqtiha ní táìmù tó bá kọ́kọ́ wọlé anabi ni ni Allah ta'ala láìkì jù kí lè rí wa fastabiqul khairat ẹ tètè máa gbáwájú ẹ̀sárápà ń tètè lọ síbi kíni o lọ síbi iṣẹ́ olóore in lè múyàn kọmọdàrú o bá jẹ́ wípé ìgbà tí zuru ti wọlé láti quarter to one lápẹẹrẹ nísìn èèyàn wá fẹ́ pọn omi ládùúgbò àwọn èèyàn sì pọ̀ndì kànga omi tó sì fẹ́ fáyì náà ni ó lò bí wọ́n ṣe ń súnke ní ń sún garawa ní ń dájà alẹ́ ní ń dàrú ọwá ń wa aago tó èdí wà mọ́ lọ kó èrò mi pan kéèdì 2 kò rómi pan 230 kò rómi pan 3 kò rómi pan téèdì 330 ọwa rómi pan 330 ọ̀sẹ̀ wà kí zuhur àwọn nǹkan tá a fẹ́ gbóyèrè o téèyàn bá ń bẹ ní lecture room tọ́wọ́ á jẹ́ pé kiri yóò lẹ́ntí ń kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ tàbí intéèyàn ń ṣe lọ́n skul exam ni kò ti ẹ̀gbá kéèyàn ráyè lè jáde ó ti á di kọ́tà ẹ̀ ẹ̀ wọ́n sábẹ̀rẹ̀ ní one hmm, astagfirullah wọ́n bẹ̀rẹ̀ ní bíi twelve thirty torí tíyàn bá mọ̀ pé bíi one ni wọ́n bẹ̀rẹ̀ báwọn kọ́ra wọn wáyé pé one thirty náà ń pé ìrúnnú campus kí ni ó kéèyàn ó ṣe kí ó kí ìrún tiẹ̀ èèyàn wá wà ní ibi títí ń ṣẹ̀zámù àbí receive lecture kò sí ní bá díìlù fún kíní ó lè dàrú ó lè má yéhun ó lẹ́tọ́ àti máa gbọ́ lecture lọ one one thirty two two thirty three three thirty ẹnìkan ní ha naam ẹnìkan ní ha bi. nígbàtí Jibril tó ṣe gbó tó kírun ìfọ́nàm samta njọ́ kejì kí ló wí ó ní haazali wakutu ya Muhammad wakutu nabiyina min qablik wal wakutu bayna haadhaini alwaqtain anabi sórí gbàtí mọ̀ ń lákọ̀ọ́kọ́ sígbà mọ̀ wá kẹ́lẹ́ kejì àsìkò tọ́lọ́hún fáwọn ànàbí tọ́lọ ṣáájú rẹ̀ náà nù irun kọ̀ọ̀kan tí sì ń bọ́ sáàrin méjì méjì ìbẹ̀rẹ̀ àti parí ẹ̀ náà unclear ṣùgbọ́n ẹni tí àtẹ̀fúrítù anúṣàṣírà mùsọ́mí àdífì àbí wal hadith mọ̀kọ́sọ̀dẹ̀mù muslim ó ń ṣe ọlọ́ni lẹ́yìísà fi náwó mi tẹ̀fúrí tún kí wọ́n sọ pé èèyàn ń wọ́rùn ńlẹ̀ ọlọ́run ọba ti mú kú òmbi orun fún yín wà ìnàmà tẹ̀fúrí tù aláàmánlámì sọ́lì hátà yẹ jí à wọ́kùtù sọ́láàtì lùwúkọ́rọ́ ṣùgbọ́n ẹni tí a lè pé ń lọ́rùn lára lẹ́yìn tí ò kírun pẹ̀látẹ́ ẹ̀wọ̀ títítítí tásìkò orun fi débà awa duudeɛ na stina adeɛ fie ti clear turu a wɔɔdo ane di ka gba wɔn ka yɛ mbi ntanso yi ɛne kan bɛ masala no láti twelve thirty ló ti jókòó káàdì ludo ní nta ní pé àà ya muhammad hada le wakutu wakutu le anbiyayi min kɔbili wàllu wakutu bayi na hadayi ni alwakutayi ni tani bi gan yɔrɔ tɛ jubiri sɔfɔnu so láàrin twelve thirty sí eh, three thirty kí ló kọ́ rẹ̀ ní bá ń wo man u ń wo bọ́ọ̀lù ń wo bọ́ọ̀lù ń wo bọ́ọ̀lù títítítítítítítítítítí ń bọ̀ wá dípò dípò dibí kọ́tà tó fọ̀ orí ti ẹ̀ bú bóhun yẹn gó bóhun yẹn mẹ́go ọwá dìde ọwọ́ asálùwàlà ọ ẹsẹ̀ wà kí zoro ẹlẹ́sẹ̀ ni àbí ẹsẹ̀lẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ lórí tí ń wò àbí ẹlẹ́sẹ̀ lórí ìrun Na'am abú lórí lúdò tí ń ta ló ti lẹ́sẹ̀ ni ààbò tún lẹ́sẹ̀ pé kò kírun lásìkò ẹ̀ ànàbí ìṣọ̀rọ̀ sáà ń sọ wípé àtẹ́ẹ̀wọ́ ò sí ń bi ẹ́mbásùn lọ o tásìkò òrùn bẹ́ẹ̀ lọ́mọ lọ ìgbà ọba jí ni kó kí o ṣùgbọ́n látẹ́ẹ̀wọ́ lẹ́ńtọ́ bá lọ lára títí títí títí tásìkò òrùn mi fi wọlé irun mi. نعم jama'a masala asala yẹ ní ìsìn èyí ò dúró lẹ́gbẹ̀ẹ́ kan a wá fẹ́ dojú ẹ̀ kọ́ra wọn bóyá tí ń jẹ́ ọ́dàrú rẹ̀ ọ̀kan brothers aṣọ níran àwọn alágídí kan wá gbàsọ fún aṣọ ẹlẹ́gbẹ́ ni wọ́n wá ní táìmù wo la lè rásọ ìgbà sáà lè rí ìgbà lọ́túnla one thousand lẹ́ni ká san fún kọ̀ọ̀kan á san one one five bọ́ra ìsá tẹ̀rí sí ó ṣe kí ni o ó tẹ̀rí sí ẹ̀yìn àgbàlagbà sí mi télọ̀ tó dorí kodò lọ́ba kò mọ́ lọ́ kò mọ́ táìmù tẹ̀rí sí ń bọ̀ ọjọ́ òun ti pé lọ́ba kò mọ̀ ní ránṣọ wáyé wáyé láti túnkí láti tẹ́ àárọ̀ ló tiẹ̀ ti bẹ̀rẹ̀ ó yẹ di twelve twelve thirty zuru mẹ́ta níran àlọ́ níran àlọ́ títí tí tó fi á di ten to four wọ́n sì wá fílẹ̀ pa yóò gbọ́ bọ́tì tí ń bẹ èdè tán ọwọ́ ti ẹ̀kú sí pé ọmọ ọmọ bá lọ nísàyànjú ẹ̀ nísàyànjú ẹ̀ ọ̀sẹ̀ wà á dìde ní wà ń lọ kírun ẹlẹ́sẹ̀ ni lójú méjèèjì àbí èsẹ̀ lẹ́sẹ̀. Hein Vallahi kadde. Jama'a. Naba. Nasıl olsun? Gel bir tane böyle bir şey àwọn ẹ̀mí àmà sọ pé sọ́gìrì lórí àfi àyìnlẹ̀ wà kábìrì jàlá làkàfi àyìnlẹ̀ jẹ́ kí ilé ayé bo nǹkan lé ayé pé yóò kéré lójú mi tí wọ́n náà ni ó tóbi tọ́lọ́ ò tóbi lójú ẹ̀. jàmáà ẹ mú nǹkan lọ́wọ́. tí èdè jọ̀gbìn àlìkè àmà ó mímọ̀ àtàláì màkàn wò lè rẹ́ nítorí ẹni tí ń rọ́lọ̀ ń fi ń lójú táláì màkàn fi máa wo mímọ̀ ó sì àfihàn lápárẹ̀ tí kí ọlọ́run sì tó báyìí ìlójú tó máa fi máa wo ta ni o aláì màkàn sọ̀rọ̀ ń wá sóṣe déédéé ṣé kí n tún wí tí è dàlìkì àmà ó mímọ̀ àtàláìmọ̀kan ò lè rẹ́ nítorí pé ojú ẹni tí ń rọ́lọ̀ ń fi o ni àwọn aláìmọ̀kan fi máa wota ni o o ní mímọ̀ níta ni ma fún mímọ̀ o aláìmọ̀kan bákan náà ojú àá àá ó sì á máa parẹ́ lọ rẹ́rẹ́ báyìí wọn ò rán ní gbogbo tó ń se yìí tó ń sáwọn pé gbogbo ẹnu ọ̀nà tó ń bá sá ti rí sí sílẹ̀ kọ́ sáà máa gbàbẹ̀ wọlé sọ́dọ̀ ọlọ́run ẹni ojú tí ó mímọ̀ fi máa wo ta ni o aláìmọ̀kan lápẹẹrẹ anabi sọ̀rọ̀ sálàm jáde ńjọ kan ìwà ń gbọ́ lójú ọ̀nà kan ní ojú ọ̀nà Mẹ́dínà ọba pàdé Abu Hurairah rọ́jà tọrọ àdọ́ ní bá ń Abu Hurairah wọ́n sálàm mà sí kọ́nà ó sì kọ́ bọ̀lọ́ ló ń bá fẹ́ họ kí ló dé Abu Hurairah ah ń wà bó wa nàbí lọ ah, rọ́dìrátànàdọ́ àbí wà sọ fún wípé àà bí jẹ́ náà ti ń bẹ́lára rẹ̀ alimuslimu lamada lion juice musulumi èsì ẹlẹ́gbẹ̀ musulmi èsì kíni o ìwọ ọlọ́n nìkan ọ̀wẹ́ jẹ́nàbà ṣùgbọ́n wọ̀ gangan tó gbé jẹ́nàbà lánàá ẹni mímọ́ sí ni ọ́ ojú kanu ojú kejì èyí tó ti ẹ̀lé clear jù àdífì àwọ àìṣà ìyàwó àìṣà náà sàsán sọ wípé káfíárì fílẹ̀ ìparí rẹ̀ gbogbo ẹnìkẹ́ nínú yín tíyàwó rẹ̀ ọba ti níran kò sí tí ò lè bóbìnrin yẹn ṣe ìlà nìka àfikọ́ mọ́ súnmọ́ ní ojú ibi tí ò ti nírun gangan kọ́dà nàbí àmà àpàwátá jẹ́yàwó àláṣẹ pé ẹlọ́rẹ̀ wọ́sọ táwọn sì jọ máa ṣeré táìmù tó bá tún nírun tó bá ní hajj sáwọn ẹni tó bá jó mímà tọrọ ìbáyé dé báyìí tí ń lo nǹkan yìí bá ta sí ti ẹni tí ọ̀jà láì màkà tó jẹ́ pé táìmù gan bẹ́lẹ̀ àdáná kò ní jẹ́ níbi tó ń gbọ́ yédé bọ́ bá kọjá lórí ìtẹ̀ tó ti fẹ́ kírun káàfi tẹ́ mọ́ bọ́ bá bomi àgé kò ní fi sàlùwàlá naam kọ́dà bẹ́lẹ̀ àbẹ́ ìfara kan yọ́lọ̀ tọ́lù wà láṣẹ naam láwọn ibọ́ pálọ̀ ní fún wọn tí èsì láwọn táìmù bí wọ́n fọ́ kasọ kò fi kírun ìdán eléyìí àti rí yàtọ̀ láàrin bí àti bí ó ń ṣe ọlọ́run sọ fún wa wípé sáàmù pé tá a bá ti mọ̀ ìgbà tí ìrùn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ àti ìgbà tó pin sí ìntọ́ bá ti lè máa mú a lọ́rùn yẹn lára tá à ń kí lásìkò ẹ̀ náà ṣùgbọ́n kìí ṣe pásìkò ẹ̀ ti lọ ìntọ́ bá lè máa mú ni lọ lára o ní ó dìtàmí ìbéèyàn náà ó sì rí wájú ọlọ́run ẹ̀sẹ̀ pé kò kí lásìkò rẹ̀ kò sí lọ́rùn rẹ̀ ṣùgbọ́n tó bá dijọ́ tí wọ́n bá ní kálukú náà máa kọjá lórí sírọ́ọ̀tì tó bá dipò náà dẹ̀ntì ń fakúnnù nítorí wípé kò máa sáré sí ń tọ́lọ ń pò náà láṣẹ ọfọ̀ wẹ́ ẹ̀fà àbí òfìfà ṣùgbọ́n tó fakúnnù tí náà rà lójú rà lójú tí gbogbo ẹ ṣe ọwọ́ àlìjẹ náà bí ọwọ́ sọwọ́ dàbí ẹ̀ǹtí tún béèrè lọ́n pé ẹgbọ́n mọ́lá kọjá mi sírọ́ọ̀tì ẹgbọ́n mi mo ní ń pè ìṣòro ọ̀tún tí kò sáàmù ẹ̀dúgbò lọ́dọ̀ ọlọ́run ó wọ̀ lọ bí lágbájá tó bá wá jẹ́ pé nǹkan halali ìlú múyàn pẹ́ ọ̀tọ̀ nkéṣì ẹ̀ kápẹ́ nǹkan àràmù ni yóò jìyà bí ṣe ń lo àsìkò ní in ẹni òṣèlórí ọ̀rọ̀ ọ̀run òsìnú eléyàn nítorí pé tí ń fàṣìkò ń ṣe gan bí ọ̀bà jásìkò oorun ìdájọ́ tá àgbèrè lórí náà nù ooo jẹ̀má àtọ́bá wá yé kí ló wá fàtà ìfi fi sùúrù sọ fún àwọn tí ń kírun àìlà tí wọ́n mọ́sá aago méjì wọ́n ń kí àbí òkí ẹ̀ kí ni tó ń sọnù mọ́ wọn lọ fadlu awwalil sẹ́yìn wà lè fàntẹ́mì òfin ní kírun mọ́sálásí wa mọ́ ooo tí ń sì lẹ́sìn mọ̀gbọ́ ìdẹ́bẹ̀ jama'a ìjá àti ìrì mọ́sálásí kan tí ń kí àìlà tí ń mapa ní 330 báyìí níbàdàn sẹ́yìn lẹ́sìn sí lọ 330 wọ́n mi pẹ̀ta bá náà tó tẹ̀ se bá ń galé pẹ̀ الله أكبر الله أكبر الله أكبر الله